ẹ máa lọ sà ẹ máa lọ sà ẹ̀yin kẹ́ ẹ tó lè wọnú ṣọ́ọ̀ṣì lé ní sà owó ọpẹ́ last two weeks àti ọ̀sẹ̀ tó kọjá yẹn náà ẹ bá ń kọ́ méjì papọ̀ ẹ jọ. yes ìwọ ìfẹ́ dáwó ń tiẹ̀ mo ti máa máa tójú ẹ̀ wò ìfẹ́ dáwó ten naira twenty naira wọ́n máa fọ́ lọ́hùn wàá dẹ̀ máa máa máa fáwọn olóṣèlú àwọn afọlọ́wọ́ ńláńlá àbí. kò rí bẹ́ẹ̀ owó ti bí ń kọ́ a máa san ẹ̀ sọ papọ̀ dárì ẹ̀ sọ papọ̀ alẹ́ ẹ̀ sọ papọ̀ oya oya oya ẹ̀ sọ oya ẹ̀ sọ o ní pásítọ̀ dẹ̀ o gba ayé yín fẹ́ sọ́bọ̀ nìyẹn. mi ò ní pásítọ̀ dẹ̀. Ah, èmi gan èmi náà àwọn onídàbà tó dẹ̀dẹ̀. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé owó ayé mi ni mi ò ní gbà fún. ó fẹ́ sọ ọmọ ẹ má wọrí má wọrí má wọrí èmi ni mi ò ní gbà fún. ẹ jókòó. e bá le ya nwere ẹ gbádùn mi ẹ lọ mi gan mo lérò já wèrè ẹ gbọ́ ìwọ ìránṣọ́nà ẹ lọ kọ̀ǹfàmù ẹ̀ ń ẹ síbìlà ẹ jókòó ẹ gba ti ẹ mi má má ṣe yé ìwájú ọlọ́run má má jẹ ọlọ́run mi níyàn mọ́ hello màá ti bẹ́ẹ̀ tó wa màá tó báyìí màá tó báyìí màá tó tẹ̀ náà mọ́lẹ̀ máa kà ó máa gbé tú owó àti èdè bíi agbárí yín báyìí ẹ kúrò lówó lọ́dún èdè bàbá bàbá ìfọ̀s yes ẹ̀yin méjèèjì àti wo àti ń. o fẹ́ràn mi. yes ah. bó ṣe máa yes ok. wàá rí mi létà. ẹ sọ ká tó wọlé lẹ́ẹ̀kan sí i ẹni sanwó last week. yes àti this week. yes ẹ kí n try láti sáré yẹn. wàá rí mi létà mo fẹ́ gbogbo ayé ò sẹ́ létà àbí mo fẹ́ gbogbo ayé ò sẹ́ létà. mi ì lè sí gbẹrẹ. o ò lè sí gbẹrẹ èmi mọ̀ gbogbo ayé ẹ stubborn èmi náà mọ̀ èmi ni mi ò ní gbà fún ẹ. kílẹ̀ ló sà. kò ní fẹ́ kó o bọ́. <laughs> yóò nà yí o. ilé ah. àná pásítọ̀. yóò nà yí o. ẹ náà wòlíì. ẹ̀lò ẹlẹ́dàá ò ló fìlà. ẹlẹ́dàá ò ló fìlà. gbogbo ayé gbogbo ayé ẹ fẹ́ mi. sáìsì wà bí o. <laughs> kí